wasallam tí ó fi dìjọ́ alìkìyàmà olùwàmọ́sá ka àwa náà kúnnú àwọn tí ó sorí rẹ bẹ́ẹ̀ amin lẹ́yìn náà mo kí àwọn àlùfáà níjòkó mo kí àwọn àlùfáà tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ ọlọ́run ìrò pé ọ̀rọ̀ ọlọ́run yẹ kọ́ pọ̀ múmúlò ní kábẹ́lọ́n kọ́lọ́n kó fi ṣe ń rọrùn fún wa èyí tí àwọn àlùfáà wa hambali tí mo bá tí wọ́n ń sọ ọlọ́nkọ́mọ́sá sàlékún ìmọ̀ àti làákà yín kó sàlékún àgbékalẹ̀ dáadáa yín mo ti yà síbí ní bí àfa kàmẹ́lì pé ah ta ní ṣe wáàsí tí tí ń ṣe ń ṣe rẹ́gí gbogbo tí ń ṣẹlẹ̀ ní àbí mo béèrè bẹ́ẹ̀ èyí tètè mọ̀ pé ara mi náà ni wa barakallahu fika wa zadaka ilman wa fahman mo kí ọkọ ìyàwó tòní mo kí ìyàwó tòní mo kí àwọn òbí wa ní apá kìíní àtàpá ìyàwó àti dílé ọkọ ìyàwó mo kíra wa pé a kú oríire tòní oríire náà olùwòní jẹ́ kó di orí burúkú mọ́ ìdùnnú tí ọlọ́ni kókó wájọ lónìí ẹ̀dàkùn ẹ̀yìn ìyá wa alásàrí tó tán gbogbo ntí a sì fi jókòó yàn yín ńgbò ipá wọn mọ́là musa sàbàní ni wọ́n ń se nǹkan ìrò pé wọ́n ó pèrún ká tó dìde yàn yín àbí bẹ́ẹ̀ kọ́ ńlá fi wá tọrọ àyè lọ́dọ̀ àwọn ìyá wa ní pàtàkì àti gbogbo àwọn bàbá náà ẹ dákun ẹnu ìṣẹ́jú díẹ̀. tá a dúó ọ̀rọ̀ tọ́lọ́hun tí a fẹ́ sọ la fi bẹ̀yìn ẹ̀dàkùn ẹ farabalẹ̀ ọlọ́run ó jẹ jèrè àwọn ọmọ yín o gbogbo yín náà lọ́lọ́run ó jẹ kẹ́ ẹ ṣe dáadáa báyìí fáwọn ọmọ ẹ rí ohun tí mo bá tí àfáà wa hanbali ń sọ ibẹ̀lẹ̀mí náà kàn ṣe bí à ń kàn mọ̀ sí níbi kéwú gẹ́gẹ́ bí wọ́n ti kọ́ wa lé kéwú pé àwọn aráàfi kan mọ́ ní ọmọ mo rò pé ìtí mo bá òun ní ọ̀rọ̀ ẹ̀yìn ìyá wa léyìí tí ìyàwó wa lónìí náà òun náà di ìyá wa nu ọlọ́run ó bùn lọ́mọ olóore ọmọ alálùbáríkà ọ̀rọ̀ tí mo bá lẹ́nu àwọn àlùfáà tí wọ́n ń sọ lọ́wọ́ ọkàn ẹ̀yìn ìyá wa púpọ̀ ẹ mọ́ wàá pé e ṣe gbogbo bí a bá ti jòkó wá sí tiwa náà wọ́n rí mú gbọ́ ee ó ní ìdí tí ń fi ń rí bẹ́ẹ̀ yìn ìyá wa sẹ́rí bẹ́yìn ti jókòó yìí inú ọlá tọ́lọ̀ ń dá yín òun ni pé bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa bá ti jókòó lónìí yìí àtẹni téèyàn rí tí fi tọrọ ọmọ àtẹni tí ò ṣe tọrọ ọmọ ọ̀dọ̀ ẹ̀yìn ìyá yìí ni ó ti bẹ̀rẹ̀ òun nọ̀kan nú àwọn alfa ọ̀jọ̀gbọ́n ló fi wò sùn ló al'ummu madrasa ìyá gan ilé ẹ̀kọ́ ni kéèyàn sẹ̀sẹ̀ má mọ́ ọmọ lọ ilé ẹ̀kọ́ míì ṣé obìnrin ti bímọ kalẹ̀ ọmọ rẹ̀ sì ń ríru aṣọ tí ń wọ̀ ilé ẹ̀kọ́ kan nù ó ríru ọ̀rọ̀ tí ń sọ lẹ́nu ilé ẹ̀kọ́ kan lọ́mọ ń lọ ni kódò ó ríru ìrìn tí ya ń rìn àwọn àlùfáà ní ọmọ náà ti ń kéwú ti ń kàwé lára àyà rẹ̀ eléyìí ni ó fi dàbí ìgbà tó pé ọ̀pọ̀lọpọ̀ tí àwọn àfáà bá láǹfààní àti báwọn èèyàn sọ̀rọ̀ láwùjọ tẹ̀yìn ìyá wa ní máa pọ̀ ń bẹ́ẹ̀ torí pé oríire tí ń lọ́pọ̀ ọ̀rọ̀ tèmi kọ́ ọ̀rọ̀ anábùa muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀rí bí islam ti rọrùn tó bí islam bá di ẹrù tó ga bí òkè fún yàn mẹ́jì ó rọ ọ lójú pé ẹrù tèmi a ṣe wá pọ̀ báyìí tèmi nìkan ni bẹ́yàn bá yẹ ìdàkejì rẹ̀ wò ẹni ẹrù rẹ̀ pọ̀ òun lórí rẹ̀ pọ̀ ní islam láyà nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam arákùnrin kan wá bá oúnṣẹ́ ọlọ́run anẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam ó ní wà nẹ́bì bí n bá tiẹ̀ ní dáadáa kan tí mo fẹ́ ṣe fẹ́ èèyàn kan láyé tí ó sì pé méjì ta ni kọ́kọ́ sí fún ọwọ́ àbí ànábì bẹ́ẹ̀ fọ̀kọ́lá nàbí yóò sọlọ́lọ́hu àríhì wọ́sálẹ́m òmùkà ànábì ní ìyá rẹ̀ ni ọ lọ sí fún arákùnrin yìí gbọ́ ó tún wá padà bí ànábì sọlọ́lọ́hu àríhì ọ̀dà bọ́bá wá ṣeé ṣe pé dáadáa yìí pé méjì tí mo ti fún ìyá mi ta ló tún kàn ẹ pé kí làǹdẹ́bì tó wí ẹ̀yìn ìyá wa kọ́lá sọ́lọ́lọ́hùn aléhì wọ̀sánlẹ́mọ́ ọmọkà anábì ní ìyá rẹ̀ tún ní ọlọ́ fún tí ń di méjì arákùnrin yìí gbọ́ ó tún padà wá bá nẹ́bùa muhammad sọ́lọ́lọ́hùn aléhì wọ̀sánlẹ́m pé ọ̀dà ọmọkà anábì ní ìyá rẹ̀ náà tún ni lẹ́lẹ́kẹta arákùnrin yìí tún wá lọ tún bọ̀ ìwà nẹ́bì mo ti ṣe lẹ́ẹ̀kíní fún yá dáadáa yìí tọ́ sí yá mi lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ta lọ́kàn fakọ́lá nàbí yìí sọlọ́lọ́hùn àléyìí wọ̀sálẹ́mọ́ fún mọ́ àbúk òun ní bẹ́ẹ̀ bá gbọ́ táwọn àfa àwọn àfo níjà pẹ̀lú ẹ̀yin ìyá wa o àmẹ́rù tiyín lọ́gbọ́dọ̀ pọ̀ torí ire tiyín lọ́pọ̀ jù ẹ wò yí tá a wa sallam ń dákọ ṣe dáadáa fún yá lórí kó tó dákọ bàbá bọ́lọ̀ ti to ọ̀rọ̀ nu ẹni ọlọ́run bá torí ńláńlá báyìí kalẹ̀ fún kẹ́rù tiẹ̀ náà wá ga bí òkè ọlọ́run ọ̀sàbòsí fún yín o ẹ dákun ìyá wa ọlọ́run ó fún yín láwọn ọmọ yín tọ́ bọ́lọ̀ ń ti di ẹrù ládàtọ́ ga bí òkè kalẹ̀ fún yín òwe lọ́lọ́run pa o a jẹ́ pé bí ọ̀rọ̀ bá di pé ọmọ yìí torí pé mi máa sọ kinní kan gbogbo àwọn ọmọ tí ń mugbó gbogbo àwọn ọmọ tí ń jalè wọn ò jábọ́ láti sánmọ́ o ìyá kan bàbá kan ló bí àwọn náà a jẹ́ pé bí a bá fẹ́ lò nílaka ìtọ́mọnìyàn wípé ọmọ yìí ẹ bára àti bàbá kan ló ti jáde tí ẹ ti rí báyìí bàbá pín ní ratio bí àṣà àwọn mọ́là musa àwọn tíjà ọ gbọ́dọ̀ jẹ́ pé ratio three to one ní ẹjọ́ tá ìyẹn ni pé ìyá ni ó kó mẹ́ta nu ẹ̀bí ọmọ tó yàyàkuyà ọ̀kan péré ń ti bàbá ń bẹ̀ nígbà yìí mẹ́ta ń ti yá ń bẹ̀ ọ̀kan péré ń ti bàbá olúwe sálábòsí bọ́lọ́hun ti ti ẹnu ẹ̀dákun ẹ̀yin wa ẹ̀yin náà lèmi ọba sọ̀rọ̀ o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo bá lẹ́nu àwọn àlùfáà tí wọ́n ń sọ lọ́wọ́ sọ yìí ìyàwó wa tò ní òun náà mú tiẹ̀ náà ń bẹ̀ ọlọ́nkọ́ mọ́sàájì ó wúlò fún un. ẹ wo alukur'an kẹrìm olùwọ́ba ọba adẹ́dá ọba àrà ọlọ́ni gbogbo tí èèyàn bá fẹ́ yà láyé kọ̀jẹ́ tuntun ó fi tẹ̀lé tàwọn kan ni bẹ́ẹ̀ yẹn bá ní dáadáa lòun fẹ́ máa ṣe òótọ́ lẹ́yìn àwọn tó ti ṣe dáadáa lánàá ni irú èyí tí àwọn rí gbà lẹ́sàn dáadáa yí àti tọrún yọ jẹ tiẹ̀ náà bẹ́yàn bá sì wá léyìn wọn òwúhun àwọn kan ni wọ́n ma yé gbé àwọn kan ni wọ́n ma yé jẹ òun náà jẹ ni bọ́bá wá jẹ tán etí kàn lẹ́yìn bẹ́yàn bá jayé òun náà kàn alukur'an kẹrí mo ké sẹ́yìn ìyá wa وضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين أرولوا بنيه ọlọ́run ní ẹ̀yìn ìyá wa olúwaláàlá èyí tó bá wo obìnrin mùsùlùmí ni kọ́gbá mú ń bẹ̀ àmàdùn àti wa fún yín ni pé ọ̀nà làlọ́lọ́run ó jẹ tọ̀ látàrí tẹ̀lé àṣẹ ọlọ́run àti tànẹ́bùà muhammad sallallahu alayhi wa sallam àmọ́lọ́ ní ẹran tí o dọ́rọ̀bà lọ́hùn mẹ́sàlẹ̀ lílẹ̀ dínà káfàrù gbogbo obìnrin tí ọ̀fẹ́ nu lélẹ̀ fọ́kọ́ gbogbo obìnrin tí ó tẹ̀ lásẹ̀ tọlọ́hun àti tòjíṣẹ́ ọlọ́hun olúwa ní wọn nìkan ká kọ́kọ́ o lílẹ̀dínà káfàrú ìmọ̀rọ̀ àtànúhìn wà mọ̀rọ̀ àtàlùtìn ẹ wo kàyéfì ọlọ́run la fẹ́ fàpèjúwe àwọn tó kọtọ ọlọ́run lélẹ̀ ọwọ́ níyàwó ànábì ọlọ́run lẹ́gzámpù ẹ ma wo ẹ wo hikimatun baaligatun ọgbọ́n ayérayé àwa mẹ́rin di rẹ̀ tọrọ ọlọ́run jẹ́ èyí táwọn ọmọ retí ni pé bọ́lọ̀n bá fẹ́ fàpèjúwe àwọn tó kọtọ ọlọ́run lélẹ̀ àwọn ìyàwó nàmúrúzù béèyàn ọtí ẹ̀ kéwú ọgbọ́n nàmúrúzù pọ́tọ ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ béèyàn ò kéwú lẹ̀ yorùbá yìí ọmọ pé fìrì àwọn náà wọn gbọ́dọ̀ sàdúrà fún yẹn pé ọlọ́mọsàsì ọbí fìrì àwọn náà kọ́ sàmí kọ́dà béèyàn lọ lé kéwú àwọn yìí ń làwọ́ ọmọ retí pé bóyá àwọn tí kùránì fẹ́ wínú ìyàwó kọ́rú náà ìyàwó nàmúrúzù ìyàwó fìrì àwọn náà olúwọ̀ wá ní ọlọ bẹ́ẹ̀ ìmọ̀rọ̀ àtànúhìn wà mọ̀rọ̀ àtàlóòtàn ọlọ́run lápèjúwe àwọn tọkọtọ lọ́hùn tá a fẹ́ kẹ́yìn ìyá wa ó rí bí wọn ẹ wà pèjúwe tọ́lọ́run fi lélẹ̀ ìyàwó ànábì núhù ìyàwó ànábì lóòtù kánàtà tàhtà àbìdẹ́yìní mẹ́ni ìbádìíná sọ́ọ̀lì wọ́n ń bẹ lábẹ́ àwọn ẹrúsìn ọlọ́run méjì wọ́n èsẹ̀ ẹrúsìn ọlọ́run lásán pẹ̀lú sọ́ọ̀lì haini bọ́lọ̀n bá kọlifá èèyàn pó ń dáadáa lè èèyàn ta ni ó disqualify ẹni náà olúwa ní káànà tá tàhtà àbìdẹ́ yìí ní mí ní ìbáàdì náà sọ́ọ̀lì haini anabi ọlọ́run lọ kọ àwọn arábìnrin méjèèjì yìí anabi nuhu anabi ọlọ́run ni anabi lutu alayhi salatu wasalam awa alayhi masalatu wasalam. Wa anábì ọlọ́run ni ọlọ́run wá lóun fẹ́ fàpèjúwe àwọn tọkọtọ ọlọ́run àti tànẹ́bì lélẹ̀ àwọn ìyàwó àwọn wọ̀nyí wá ni ẹ dákun ntọ́lọ́run sọ fẹ́yìn ìyá wa òun ni pé wọ́n bí àwa ńlé tọ́ da ìyàwó àfáàlà wa kò pé yan ọmọ wọ̀ náà o ọlọ́run mọ̀sí wa lérò náà bó ń tiẹ̀ ó ti jẹ́ ìyàwó ànẹ́bì nùhù lọ́lọ́run dákọ̀ yìí bó ń tiẹ̀ ti fẹ́ rí ìyàwó ànẹ́bì lùtù lọ́lọ́run dákọ̀ yìí olúwa ní tòun ti bí a ti sún oríire mọ́dọ̀ wọn a ní wọ́n jẹ́yàwó ẹni ọlọ́run a ní wọ́n jẹ́yàwó ànábì ọlọ́run a allahu akbar. fakana tahuma fakana tahuma. wàlámù yuginiya anihuma. wàlámù yuginiya anihuma minalahi ṣẹ́yà. ẹnìkan sọ fún mi ń jò ní pé àṣebàbá ń kàtàwọn ànábì nuhu nù alukurani. No lílàdínà káfàrú tọ́lọ́n lóhun tọ̀rá bá mẹ́sàlá wọ́n mọ̀ ń bẹ́ lọ́rin yìí náà ọlọ́nkọ́mọ́jáwò heru wọn ni àfá kan ní àwọn ìyàwó òun jò ní wọ́n sì wo tí wọ́n ṣe ọbẹ̀ àjẹkù ọbẹ̀ wọ́n sì dá lórí tíra àwọn tóun ké a sì mọ wí ọkàn rí mọ́ tíra tíra náà gbogbo gbà وضرب الله ضرب الله مثلا للذين كفروا ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين عبادنا صالحين بارك الله فيكم الله سنلسنا دادا آمين olúwa ní bá ti sun oríire mọ́ tó ìyàwó àfa ìyàwó wòlíì kọ́dà ìyàwó ànábì ọlọ́run kánàtà wọ́n jàǹbá àwọn ọkọ wọn. ẹ dákun ẹjẹ́ bẹ́ẹ̀ ni èyí tí ìyàwó ànábì nuhu dà fáwọn tí ó wọná kánàtà hùmá tí ìyàwó ànábì lùtù dà fáwọn tó rí bínú ọlọ́run khanatahuma. khanatahuma. olúwa ni wọ́n jàǹbá àwọn ọkọ wọn. wàlá muyugi níyà ánìwọ̀n. ẹ má ti lọ bẹ́ẹ̀ ni àfa wọ́n jàǹbá àwọn ọkọ wọn ọ̀rọ̀ kí ọ̀pọ̀lọpọ̀ ya lónìí òun ni ọmọ sọ fáwọn ọmọ pé bàbá yín fẹ́ dé o ẹ tètè gbogbo yàmọ̀ pé bọ́ bá dé nísìnyí ọ̀ràn jù ní allahu akbar. Allah ẹ eh, gbogbo yìí tó ń ṣe yẹn dádìí ò mọ̀ gbọ́dọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eh, ẹ ìwọ tó o bá ń kọ́ khanatahun mọ́ obìnrin míì fọwọ́ rẹ̀ sí rẹ̀ tí ó mọ̀ bàbá yìí ò gbọ́dọ̀ bá yín bẹ́ẹ̀ àbóhun náà ni ọmọ sọ fáwọn ọmọ pé ìgbà báyìí ni ẹni káwọn ọkùnrin ti ń wá wọn wá bàbá yín ó ti jáde mi ọmọ tó bí ń bi tẹ̀bílígù àwọn tẹ̀bílígì ní ń bá ṣe kò ní já wọn mọ́ jayé áà. Ah! olúwa nírú táwọn ìyàwó ànábì lútù táwọn ìyàwó ànábì núhù ìrìn tí wọ́n rìn ẹ̀yìn ẹ̀ mẹ́rin bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ yẹn bá rìn bẹ́ẹ̀ á kẹ́ àyà yìí débẹ̀ tọ́rọ rẹ̀ ọjà sí. olúwa ní fàlámúyúgìnìyà fàlámúyúgìnìyà àníwòmá mínàlá ìṣe yá kéwú púpọ̀ àwọn àfáà tí wọ́n gbọ́ tó mọ rẹ̀ wọ́n ti mérí pé ọ̀rọ̀ kí olúwa ní ìjẹ́ ànábì ọlọ́run àwọn ọkọ wọn kò wúlò fún wọn láyé àti lálìkìyàmà ìjẹ́ ànábì ọlọ́run ẹ̀dàkùn bẹ́yàn bá jẹ́ ìyàwó àfáà ó yẹ kó soríire bẹ́yàn bá jẹ́ ìyàwó àfáà lásán Allahu Akbar ọ yẹ kárí lára rẹ̀ pé ah, ah, àwọn ẹ̀yà kìíní ẹ̀mọ̀ pa àfà lọ́kọ wọn ah, kódà béèyàn bá láàfà lágbóolé ọ yẹ kárí nírìn ẹsẹ̀ rẹ̀ yá sẹ́mọ̀ pé ilé àwọn àfà ń bàlí ni wọ́n ti jáde àmóbi ilé míì bá àfà ń bàlí bá rí ń ta kò ní lè para ilé àwọn ni àwọn kánà táhùn mọ́ ọlọ́run kọ́ mọ́sà sọ wa ń bẹ̀. olúwa ní gbogbo ẹni ọ bá gbé ọlọ́run mọ́jà á gbé ni. Amen anabi ọlọ́run lọ́kọ́ mi ọlọ́run ní kọ̀ọ̀ràn ìyàwó anabi nuhu lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run lọ́kọ́ wa ní baálé wa olúwa ní kọ́ sàǹfààní fún ìyàwó anabi lótù ẹ dákun bí jẹ́ anabi ọlọ́run ọba wúlò fáwọn méjèèjì yìí pé wọ́n bá tẹ̀rẹ̀ ní kó pé ọmọ wòlíì là wa <laughs> wòlíì là àwọn ẹlòmíì ọmọ tẹ̀rẹ̀ àwọn àgbàlagbà ti ṣiṣẹ́ ìwọ náà ṣe jẹ́ ntí ń nù ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni man abtọha bihi amaluhu la. ẹni tí sí ọwọ́ rẹ̀ bá fà sẹ́yìn anabi níran rẹ̀ bíbí rẹ̀ kò lè tì síwájú. ẹ gẹ́gẹ́ bí n tá n bára wa sọ olúwa nígbà obìnrin méjèèjì yìí ṣẹ̀ṣẹ̀ gbé ee eh, anabi ọlọ́run lọ kọ́ wa kọ̀mọ̀sí wọn láǹfààní ọlọ́run ní wàkílà dẹ́kun. wàkílà ìdíwúlà náà máa dàrílì náà. balagatul qur'an. allah ọ̀rọ̀ ká sọ dójú ẹ̀ bálkùránì ti sọ. wàkílá ìdíkùlá ànára. olúwa ni a sọ fún wọn pé ó dókò má àdàkìlì náà má àdàkìlín bí àwọn ordinary èèyàn náà ti wọ̀ ẹ́ òun ni pé ẹ mẹ́jà tanra wa wàláì bí ìyá sàngó àti bàbá sàngó bá bíyàn bọ́ bá ṣe tọ́lọ́wọ̀n àti tànẹ́bí ọmọ àfọ́ ọmọ nẹjú wo báyìí mi bá ń wà lìjọ́ náà lọ ni olùwé salábòsí o àpẹẹrẹ rẹ̀ nínú alukur'an kẹrin ọlọ́run la sọ fún wọn ìyàwó ànẹ́bí ọlọ́run ó dùkù lánàárà ẹ̀wọ̀ náà má a dáàkìlì náà báwọn tó rí bí yín náà tí wọ́n jẹ́ ìyàwó ànábì ọlọ́run ti wọ̀ ọlọ́run wá ṣe àwọn iléèbó wa ní the reverse is the case aya tó tẹ̀lé aya yìí wà dọ̀rọ̀ bá lọ́hù mẹ́sàlá wà dọ̀rọ̀ bá lọ́hù mẹ́sàlá lílàdínà àmànú ìmúratà fìrẹ́ àwọn náà ẹ̀dàkùn aya kùránì ń ké fúnra wa yìí ẹ̀dàkùn mọ̀ bẹ̀wọ́ ẹjá lọ bá wọn àfa ẹ àyà kèló súra kèló ọ yẹ kí gbogbo obìnrin ọmọ tọ́njojúmọ́. lẹ́yìn tọ́lọ́ ń sọ tìyàwó anabi nuhu àti anabi lutu tán ọlọ́ni wà dọ̀rọ̀bà lọ́hù mẹ́sàlán lílàdínà àmànú ìmúratà ẹ̀yìn ìyá dáadáa ẹ̀yìn ìyá dáadáa ẹ̀yìn ìyá alálùbáríkà ọlọ́ni tí inú ò ní gbé ẹ̀sàn yí ń bẹ ń bí òun tọ́jú ẹ̀ sí àmọ́ ìró dùnú fẹ́yìn náà látayé wádọ̀rọ́bà lọ́hù mẹ́tàlán lílàdínà àmànú olúwa ní gbogbo obìnrin tí wọ́n ń bú pé wà ṣe gọ̀bá yìí àwọn ọkọ̀ wá fẹ́ dé àwọn bàbá kí ọ̀jáde eh, olúwa ní gbogbo obìnrin tí wọ́n ń wélé yìí fún ìwọ náà béèrè nú tàn àwọn ìwo mọ́jọ́ àwọn tí wọ́n lajú tí wọ́n fọ́jú nì àwọn náà bèèrè nù tẹ̀ta lájọ́ wọ́n jọ yàwó ànẹ́bì núhù kánàtà hùmọ́ wọ́n jẹ́ yàwó ànẹ́bì lútù ó dókò lánàárà máa dáhìlì ọlọ́nsọ́ wa mẹ́ àmẹ́rí ẹ̀yìn ìyá dáadáa tẹ́ jókòó bí ọlọ́run ní ẹ jókòó sí ẹtẹ̀láṣẹ ọkọ látàrí ìtẹ̀láṣẹ ọlọ́run olúwa lápèjúwe ti yín náà ń bẹnu alukura ni o ẹ̀tún rí kàyéfì a mọ̀ retí pé bọ́lọ̀ ń bá fẹ́ fàpèjúwe a bọ́yá àwọn ìyàwó ànẹ́bí ọlọ́run ọlọ́run ní ọ̀gbàbẹ̀ lónìí lílàdínà àmànú ìmúrọ̀ ata fẹ̀ràáùnà mo ní kọ́dà bẹ́yàn ọlọ́lé kéwú yọ mọ̀ pọ́ tọ́ ọlọ́run ní jẹ́ fẹ̀ràáùnà olúwa ní bẹ́yàn bá fẹ́ béèrè àwọn obìnrin tó soríire láyé àti lálìkìyàmà wájú ni ìyàwó fèrè àwọn náà wà allahu akbar ìyàwó anabi lutu ọ̀gá olórí ibú ìyàwó anabi nuhu ọ̀gá olórí ibú ìyàwó fèrè àwọn náà ọ̀gá olórí ire allahu akbar balagatul qur'an kẹrì ẹ̀ríbal qur'an ti ń ta iye wájí awala ìka ọlọ́ọ̀ níbẹ̀ yẹn bá fẹ́ wò obìnrin tó sorí ire láyé nínú àwọn first class olóríire obìnrin imura àtàfẹ̀rẹ̀ àwùnà ìyàwó ọ̀tọ̀ ọlọ́run tí wọ́n ń pè ń fèrè àwùnà obìnrin rẹ̀ níyàwó rẹ̀ ọlọ́run pòwe fẹ́yìn ìyá wa nù ọlọ́run sàdánwò ọkọ̀ fẹ́ lòmíì kọ́dà bọ́ bá lóun fẹ́ kírun ọkọ̀ ní ọmọ sọ fún pé èmi ọ̀fẹ́ alásàlátù o èwo ló di bàbá tútù tó máa rọ́jú máa rántí. tọ́kọ̀ rí o tó ti fìràún náà àmọ́ bí ìyàwó fìràún náà ṣe jọ́kọ̀ wọ́n sọ òun do lórí ibú bí wọ́n bá gbà kọ́ sọ̀wọ́ do lórí ibú wọlọ́mọ̀ ìyàwó fìràún náà tọ́ ọlọ́run fìràún náà káwọn ìyàwó mẹ́tí ń jẹ́ fìràún náà sí àwọn fìràún náà bá pé ọlọ́run wo lẹ tún ní ń bò mí òun lọ́lọ́run yín kì í inú àwọn ọ̀gá wa lálìjẹ́nà ìyàwó orú ẹni báyìí wá ní Allahu Akbar èyí táwà abira wa ni pé èése tó rí bẹ́ẹ̀ èése tíyàwó ànẹ́bì núhù dé ó dúkù lánàárá má àdàfíì èése tíyàwó ànẹ́bì ìyàwó fèrè áwùnà di kọ́ọ̀lá tó rọ́bì bìnílì ẹ̀ǹdàkà bẹ́ẹ̀tàn fìlìjẹ́nà wà náà jí ní ẹ̀ẹ́ fèrè áwùnà ìyàwó fèrè áwùnà wàhámàlì bí wọ́n bá ní èèyàn fẹ́ wá admission sí university àbọ́fẹ́ wọlé ìwé kan ní university of ìlọrin nísìnyí bí tí pressure pọ̀ dé lórí tiwa ẹlòmíì ò ní kọ́dà bẹ́ẹ̀ bá lè fún un ní any course ẹni <laughs> ẹni kóhun sá ti wọlé sẹwárẹ ni tọ́ba tún lè dúró lórí pé ẹjọ́ ẹnjìnírìn mọ̀ fẹ́ bẹ́ẹ̀ bá ti fún mi ní ẹnjìnírìn lọ yunifásitì mi sẹ́mọ̀ pé ó ní tó gbèsè lé bíráìbù káwí o àwọn ìgbà bíráìbù yìí ní ìlọrin o àmọ́ yóò níwé ẹ̀rí tó jingiri là ń wí jambu rẹ̀ ó pé posúwẹ́mí e rẹ̀ kò ní kẹrẹ̀ ìyàwó fìràúnà òun kọjá lẹ́fù pọ́lọ̀ ń jẹun wàlìjẹ́ náà allahu akbar ìyàwó ta ni ìyàwó in tó ń sọ fọ́lọ̀ pé ebinili ẹ̀ndàkàbẹ́ tán fìlìjánà ọlọ́run o ti fi mí lọ́kàn balẹ̀ mo ti mọ̀ pé wà lìjánà o ilé kan tí ó special bá ń kọ́ kalẹ̀ lálìjánà allahu akbar ẹ́ iṣẹ́ ní jẹ́bẹ̀ ó ṣiṣẹ́ débẹ̀ ni ah, ìyàwó ọ̀tọ̀ ọlọ́run kó ní garanti pé wọ́n wà lìjánà kọ̀ wá tó ètò wọn lè pé ilé kan tí ó special lálìjánà ah allahu akbar ìyàwó ànábì ọlọ́run ó dùkù lánàárà má àdàkìlì ẹ̀dàkùn alukur'an kẹrin bá a bá ń sọ látàárọ̀ dalẹ̀ ọ̀rọ̀ tí èsù yẹn ni ọlọ́run mọ̀sẹ̀ wálé ni tọrọ alukur'an ni èsù. ami gbogbo ẹni tí ń bá ti ń pé eh, èsè bí wọ́n wí náà látà nánà furasi gbogbo ẹni tọrọ alukur'an bá ti ń kó àìrójú bá ọlọ́run mọ́sá sànúrú ẹni bẹ́ẹ̀ àrùn ni ọlọ́run kó wò gbogbo àwa tí kùránì òsú gbọ́ ọlọ́run níjó sú wa gbọ́ ẹ̀wà rí lè ta gbọ́ yìí náà ọlọ́run jẹ́ òwúlò fún wa o ẹ̀yìn ìyá wa la bá sọ̀rọ̀ púpọ̀ mo sì sọ̀dí tó fi jẹ́ bẹ́ẹ̀ oríire ti yín pọ̀ àǹfààní ti pọ̀ kọ́dà ju tàwọn bàbá lọ òun ni ó fi jẹ́ pójúṣe ti yín responsibility ti yín ọgbọ̀dọ̀ pọ̀ ju tàwọn bàbá náà lọ ọlọ́run ní jẹ́ nìkọ̀ọ̀kan wọ́n fèèlì ní ojúṣe wa láyé àti lálìkìyàmà ìyàwó wa tò ní eléyìí tá a fi bá wọn ẹ̀yà sọ̀rọ̀ ya fi bá wọn náà sọ̀rọ̀ ọkọ̀ ìyàwó wa tò ní àwa báwọn náà sọ̀rọ̀ bọ́fẹ́ bí ọ̀sásìkò òun ni pé àwọn afáǹbàlì ti ké lẹ́ẹ̀kan tí mo gbọ́ àrùjálù kọ̀ wá mú náà alẹ́ nìsà olúwa ní àwọn ọkùnrin la fi sòpó múlérú fóbìnrin ọkùnrin ló lórí ẹbí ọkùnrin ló lùdarí ilé ẹ̀rí gbogbo àwọn ọkùnrin tóbìnrin ti gba sòkò tó ń di wọn bí àṣà àwọn bàbá wa ọlọ́mọsá sànú wa ni àmọ́rọ̀ àwọn obìnrin bẹ́ẹ̀ kí wọ́n ronú sí ń ta kínú alukóra nìyí kọ̀ lábọ̀ gbogbo obìnrin tí ń bá lè fẹsẹ̀ jẹlẹ̀ ń ta pé bàbá alámọ̀yìn ò tó bẹ́ẹ̀ ah kì í lábọ̀ tọ́ da gbogbo obìnrin tí wọ́n sọ fún tí ó pé òun lẹ́yìn lẹ́yìn tóun bá ké mọ́ ah kọ́dà látara ọmọ lọ́lọ́run tí máa yọ sẹ́lòmíì ọlọ́run ní jẹ́yìn ìyàwó yà bẹ́ẹ̀ yóò jẹ jèrè ọmọ yín àmá wọn kankan bẹ tàdúrà nìkan ọ̀ràn ọlọ́run ní ọyàṣẹ́gbẹ́ ọ̀tún ọlọ́yàṣẹ́gbẹ́ àlàáfíà wa aládùn ọmọ ọ̀wọ́nú àlìjẹ́ náà kò rí bẹ́ẹ̀ àfikẹ́yìn orin ọ̀nà tí olúọba là kalẹ̀ àfá ọkọ̀ ìyàwó àti gbogbo àwa ọkọ̀ ìyàwó àná àtọkọ̀ ìyàwó tọ̀lá tí ń retí náà olúwa láàfin sọ̀gá lórí àwọn ìyàwó yín àmọ́ ìjọ́ga yín ọlọ́run so mọ́ nkankan. bí máa fa dọ́là lọ́wọ́ bá dọ̀hún alábàádọ́n. ẹ wo bí àfa hanbali ti bá wa tú tó gbogbo ẹni tí ń bá ń sọ pé gender equality kò make sense gender equality ò make sense ibi a ti pilẹ̀ òun làfa ń bà lílọ ni ebi bìkan lọ́lọ́run ti pilẹ̀ wa ọlọ́run sọ bóun ti dá nẹ́bí ádámẹ̀ ìwọ́n ń bá lọ bá nẹ́bí ádámẹ̀ tí ń lò lọ tí ń lò lọ bóòlẹ̀ ti wílẹ̀ ká fà ń bà lí wọ́n ní bo nìyá ńlá wa hàwá wa kìí ṣe é bu reality ni òdodo ni ìyẹn ni pé ẹ̀dàkùn ẹ mẹ́jẹ wọn kó bá yín gbogbo ẹni tí ń bá ń pè ń obìnrin kò sí tóbìnrin lè ṣe tọkùnrin ò lè ṣe à tọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe ọfẹ kó bá yín ni o àmọ́ lọ́n pẹ́yìn ya wa púpọ̀ òun láti sọ wájú ni bima fàdọ́lọ̀ lọ́hù bá dọ̀ bima fàdọ́lọ̀ lọ́hù bá dọ̀ anfàkú wa bima anfàkú wa bima anfàkú min amuwalihim min amuwalihim èyí tó pọ̀lọpọ̀ ọkùnrin nẹ́sì tí wọ́n é fàdé lẹ́nu ọlọ́run ọ̀dá dúó lórí pé kọ̀ wá múná alẹ́ nìsà ẹ̀yìn yàwó ẹgbọ́ yìí náà ọlọ́run ní tẹ́ fi máa jọ́gá ìtọ́kùnrin ó fi máa jọ́gá ńlé bí máa á ń fà kú torí pé ìyìnlẹ̀ máa gbénáwó lé ẹ̀rí gbogbo mo ti rèlú bọ́ ọ̀wọ́ náà lọ ọwọ́ bẹ́ẹ̀ kìí sọkùnrin gidi nínú sẹ̀ríà ìsìláàmù irú ọkùnrin bí ọ̀ kọlifáì láti jọkọ̀ ìyàwó ọkọ̀ ìyàwó wa tò ní ọlọ́run ó jẹ kọlifáì o ẹ̀rí kéèyàn ọmọ wa jẹsẹ̀ mọ́lẹ̀ lásán kọ́ mọ́ lójúṣe kan lé kọ́ bá mu aya kùránì là ń ké fúnra wa o bí máa ń fàkú min àmúwá kọ́dà bẹ́yàn bá níyàwó mílọ́níà òdodo ọ̀rọ̀ bẹ́yàn bá níyàwó mílọ́níà tọkọ sì jẹ́ tàùsàníà ntí ya mílọ́níà ọ jẹ bàbá tàùsàníà lọ́gbọ́dọ̀ wà nínú ìsìlámù bó ti rí nù. No obìnrin tó bá wá dáa bí kùránì ti wí fasọ́ọ̀lì hàtù fasọ́ọ̀lì hàtù òun náà wá wò pé ọ̀dà ẹmú yìí ti ń bẹ lọ́wọ́ yóò náà wá ọ̀dà ẹmẹ́jà jẹjà lónìí ẹbẹ́jà náà lájẹ lánàá èmi lówó ta lè fi rẹran obìnrin renu. kọ́ni tá a. amọ́kùnrin ọ̀gbọ́dọ̀ dóńdó pé èmi mo ti wélé ìwọ náà lọ́ọ́ wáyé hun kì í sọkùnrin gidi ni o gbogbo ọkùnrin tí ń bá ń pé inú àwọn ọmọ yín ọmọ àkọ́bí nìkan lòun ọ̀ràn sùkú kọ̀mọ́tí ń wí o ojúṣe yín ni gbogbo ìnáwó àtàwọn ọmọ àtàwọn ẹ̀yà wọn ọlọ́run ní jẹ́ kó wúwo jẹ́ nìkan kan wá lọ ọlọ́run ọfà albarka sígbéyàwó tí a ṣe lónìí yóò bùn àtìyàwó àti ọkọ rẹ̀ yóò bùn ọlọ́mọ tí ọlá albarka wasallallahu ma wasallam wa barika ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in ẹ̀rọ̀gẹ̀dá pé allahu akbar allahu akbar a dúgbẹ́ fún àbáwa dr abdulrazak abdulmajid ẹ rí i pé ńgbà tí wọ́n wọ agbami ọ̀rọ̀ tán ó dàbí kán má dákẹ́ mọ́ àmásìkò ni ò sí mọ́ gbogbo ohun tí àwọn àfáà ń tọrọ fún wa láti.